على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run a tọrọ ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run fún òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ní tẹ̀síwájú àwọn àlàyé tí a ń bá bọ̀ nínú tírà Riyadu Salihin ojúpọ̀nà àlàyé púpọ̀ tí ọ̀nà tá a fi lè ṣiṣẹ́ olóore tó pọ̀. iṣẹ́ olóore àwọn nǹkan tó jẹ́ iṣẹ́ olóore pọ̀ bó tilẹ̀ jẹ́ wípé a máa ń fojú rínà rẹ̀ àyí sì sábà kàkún ṣùgbọ́n àwọn hadith tó ń bẹ lábẹ́ báàbù yìí ká mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ olóore òun wa tó yẹ kí bá a kan ìgbàláyé wà fún wa àtúnlẹ̀ṣẹ̀ míì alhadith athalith ashar hadithi ẹlẹ́ẹ̀kẹtàlá àtúkà hadith ètò jẹ́ ẹlẹ́ẹ̀kejìlá pẹ̀lú ògùn ọlọ́run subhanahu wa ta'ala hadith yìí tí wọ́n máa gbé ẹ̀wọ̀ ibi tí a ti bẹ̀rẹ̀ lónìí ó jẹ́ hadith ẹlẹ́ẹ̀kẹtàlá hadith ẹlẹ́ẹ̀kẹtàlá yìí náà ẹni tí ó gba ẹ̀gbà wá rẹ̀ òun náà ni àfọwọ́ Abu Hurairah radiyallahu anhu wa ardahu. ṣe wáyé àwọn àhàdíìsì yìí tí ó ṣáájú ẹ̀ wọ́n ń sáǹsàfitì rẹ̀ náà sí ọ̀dọ̀ àfọwọ́ Abu Huraira radiyallahu anhu kí wọ́n bá kí wọ́n yẹnu sí ọ̀nà àyùrú wọ́n ní ìní àbákan náà látọ̀dọ̀ rẹ̀ náà ni wọ́n ní anna Rasulullah sallallahu alayhi wa sallam qala wọ́n ní òjíṣẹ́ ọlọ́run tí ìkẹ́ ọlọ́run àti ìkẹrẹ ń bẹ fún sọ báyìí pé ìdá àtàwọ́dọ̀ al-abdul muslim awil mu'min faghasala wajhahu kharaja min wajhihi kullu khati'atin nadhara ilayha bi'aynihi ma'al ma' aw ma'a akhiri qatri al-ma' fa idha ghasala yadayhi خرج من يديه كل خطيئة كان بطشتها يداه مع الماء أو مع آخر قطر الماء فإذا غسل رجليه خرجت كل خطيئة مشت رجلاه مع الماء أو مع آخر قطر الماء حتى يخرج نقيا من الذنوب رواه مسلم anabuwa muhammad sallallahu alaihi wasallam wani idha tawadda al-muslim al-abdu al-muslim nígbà tí ẹrúsìn ọlọ́run mùsùlùmí àbí mùmíní tó bá ṣe kí ni o tó bá ṣe àlùwàlá fagasala wajha tó fọ ojú ẹ̀ nínú àwọn àǹfààní tí ó máa jẹ́ tiẹ̀ níbi ojú tó fọ òun òun náà ni wípé kharaja min wajhihi kullu khatiyatin nazara ilayha bi'aynayhi ma'al ma' pẹ̀lú fífọjú tó fọjú yóò jáde kúrò ní ojú ẹ̀ kullu khati'atin nazara ilayha bi'aynayhi ma'al ma gbogbo àwọn ìrékùnrin àwọn ẹ̀ṣẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ èyí tí ó fojú yẹn dá nígbà tó bá ti lè fojú nígbà tó bá ń ṣàlùwàlá gbogbo àwọn ẹ̀ṣẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ yìí tó fojú dá yóò sì bà omi àlùwàlá yóò bà wálẹ̀ bó bá ti ń fọ ojú bẹ́ẹ̀ náà ó ń fọ ẹ̀sẹ̀ yẹn náà kúrò bẹ́ẹ̀ ni. àwọn máa áàkiri kọ́pìrì máa àbíkátì ẹ̀ sọ wípé ẹ̀sẹ̀ yẹn yóò máa lọ pẹ̀lú drop kọ́pìrì máa èyí tó bá kán lẹ̀ kẹ́yìn nínú omi tó fi fọ ojú yóò gbé ẹ̀sẹ̀ yẹn náà lọ. àwọn iṣẹ́ olóore téèyàn kà kún ni ǹjẹ́ ni wọ́n mọ̀ pé bó ṣe ń ṣàlùwà láwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ṣẹ̀ tó fojú dá náà ló ti ń di nǹkan tó ń parẹ́ látara omi téèyàn fi ń fọ ojú bó tilẹ̀ jẹ́ pé àwọn ẹ̀ṣẹ̀ yìí kì í ṣe àwọn kàbáyìr torí pé àwọn ẹ̀ṣẹ̀ tó jẹ́ ẹ̀ṣẹ̀ ńláńlá kò sí nǹkan téèyàn lè fi mórí bọ́ ń bẹ̀ àforíjì náà wọ́n wá sọ wípé ọlọ́mọ fojú rẹ̀ òrùkú o ṣèbí tó bá ti ṣàlùwàlá ṣèbó ti lọ ó lè má lọ o ṣùgbọ́n àwọn nǹkan tí ó ṣèṣì àbáwọn nǹkan tó kàkún lẹ́sẹ̀ tó sì jẹ́ pé lọ́dọ̀ ọlọ́run ẹ̀ṣẹ̀ ni ṣùgbọ́n wò kàkún lẹ́sẹ̀ àwọn omi àlùwàlá ọ̀hún yóò ṣe kí ni yóò mọ̀ fọ́dà nù. fàyìntàgẹ́sẹ̀ làyàdé yìí tí ọmọ ènìyàn bá ń ṣàlùwàlá tó bá fọ ọwọ́ ẹ̀ kharaja min yadayhi yóò jáde kúrò ní gbogbo ọwọ́ rẹ̀ méjèèjì kullu khati'atin gbogbo àwọn àìsísí káàní batoshat yadahu tí ọwọ́ rẹ̀ méjèèjì àwọn àṣìṣe tọwọ́ rẹ̀ méjèèjì ti gbámú gbogbo àṣìṣe tọwọ́ rẹ̀ ti débẹ̀ yóò ṣe ni o yóò jáde máa nà pẹ̀lú omi àlùwàlá àwọn máa áhìrì kọ́tìrì náà àbí ká sọ wípé gbogbo àwọn àṣìṣe wọ̀nyí yóò jáde pẹ̀lú omi tó bá kán lẹ̀ kẹ́yìn nínú omi tó fi ṣe àlùwàlá tó fi fọ ọwọ́ eléyìí náà ó ń túmọ̀ sí wípé àwọn nǹkan tí a fọwọ́ ṣe tẹ̀wò kásẹ́sẹ̀ àbáwọn nǹkan tó ṣèèsì lápèjúwe ẹni tí ó yẹ ká fọwọ́ kàn ẹni tí ó yẹ kí ibi tí òye kọ́wọ́ rẹ̀ ń lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó sì ń jásẹ́sẹ̀ ẹ̀ tí kò sí í ṣe àwọn ẹ̀ṣẹ̀ kàbáyọ̀ irú àwọn nǹkan wọ̀nyí omi àlùwàlá nígbà tá a bá ń fọwọ́ a máa mú àwọn àṣìṣe yẹn ọlọ́run fi ń parẹ́ bákan náà fẹ́ ìdá ọgọ́sàlá rìjìlẹ̀ yìí tí ọmọnìyàn mùsùlùmí ti ń ṣàlùwàlá nígbà tó bá fọ ẹsẹ̀ rẹ̀ méjèèjì òjíṣẹ́ ọlọ́run ọba ní kharajat kullu khatiyatin mashat'a rijlahu ma'al ma gbogbo àwọn àṣìṣe èyí tó ti fi ẹsẹ̀ rẹ̀ rìn lọ síbi àwọn àṣìṣe yẹn gbogbo àwọn àṣìṣe yẹn yóò jáde kúrò lára rẹ̀ bíi máa pẹ̀lú ma'al pẹ̀lú bómi àlùwàlá yẹn sí ń bọ́lẹ̀ aw máa àkèrè kọ́tìrì máa àbí ká sọ pé àṣìṣe yẹn yóò kúrò ní ẹsẹ̀ rẹ̀ pẹ̀lú kíkán omi tó bá kánlẹ̀ kẹ́yìn nínú omi tí ó fi ṣe àlùwàlá hátà yakhruja nàkíyà mìíràn dúró eléyìí wà á rí bẹ́ẹ̀ ẹni yẹn bí bá wọn ń ní gbogbo ìgbà hátà yakhruja naqiyan mina dhunub bí ó sì wá máa ṣàlùwàlá yìí lóòrèkóòrè lóòrèkóòrè lóòrèkóòrè ní títí tónítọ̀hún yóò fi jáde láyé ń bì nígbà tí ó bá pàdé ọlọ́run ọba rẹ̀ naqiyan lẹ́ni tí yóò mọ̀ tónítóní tọ́hìr ó tún yàtọ̀ sí naqi kí nǹkan jẹ́ naqi ó náà ní nǹkan tó jẹ́ bíi tó mọ́ àti dọ̀tí kankan ò sí mbẹ́ẹ̀ ẹni yóò jáde láyé lẹ́ni tó má mílẹ̀ dùnú o kúrò níbi gbogbo àwọn ẹ̀ṣẹ̀ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yìí tó fara yí tí kò kàkún tí wọ́n sì ti kọ́ ọ́lẹ̀ fún ṣùgbọ́n látara àlùwàlá ti ń ṣe ọlọ́run ọba subhanahu yóò fi omi àlùwàlá yóò fi pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ṣẹ̀ náà rẹ̀ eléyìí àfọwà Imam Nawawi rahimahullah wọ́n mú hadithi yìí wá lábẹ́ bayani kẹsàrátì turkil khair ojúpọ̀nà àlàyé lérí bí àwọn iṣẹ́ olóore bó ṣe pọ̀ àṣé àlùwàlátà ń ṣeun náà ọ̀kan nínú àwọn iṣẹ́ olóore ni ọ̀kan nínú àwọn nǹkan tí ó lè máa pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ òun ni àlùwàlátà ń ṣe tó bá yẹ pa àbá kíyèsí lóòótọ́ jẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá mọ ipò àlùwàlá tó sì mọ ṣẹ́tà àlùwàlá ń ṣe yìí tó bá fẹ́ máa ṣe àlùwàlá yóò farabalẹ̀ yóò sì lánìyàn pé bóun ṣe ń ṣàlùwàlá yìí kì í ṣe pé òun kàn fẹ́ mọ́ láti lè kírun nìkan òun tún ń lo àǹfààní yìí láti tún fi ṣàfọ̀mọ́ ara òun kúrò níbi kíni o kúrò níbi ẹ̀ṣẹ̀ so oríire ńlá lélẹ̀ ló jẹ́ fún àwọn àtàjẹ́ mùsùlùmí àánú ọlọ́run èyí tí ò lákẹgbẹ́ òun ni tó bá ń wò wípé yẹ mo tiẹ̀ ṣe olóore kàlọ́ látò ń ṣe nǹkan ọ̀kan náà àwọn ṣe olóore ni tó lọ́n fi ń pa ẹ̀ṣẹ̀ rẹ̀. والحديث الرابع عشر حديث إليكن لا أتدفع أبو هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال أنا أجيش الله وبا تيكات قلون بان بيكون صبايك بي الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر رواه مسلم وشلا محمد صلى الله عليه وسلم أني إن وقت من تامن كي يا كاسوبا يا كايلا يا كيلا ساري يا كي مغرب يا كي إشاء wàlìjúmọ̀ ìlàlìjúmọ̀ èèyàn kí júmọ̀ ọ̀sẹ̀ yìí júmọ̀ míì tún bá yàn láyé èèyàn tó kì í òjíṣẹ́ ọlọ́run ní gbogbo ramadan ìlà ramadan ramadan lẹ́sìn ramadan míì tún bá yàn lọ́dún yìí èèyàn tún gbà á òjíṣẹ́ bainahun wọ́n ìhádànù ẹ̀ṣẹ̀ ni wọ́n máa ń jẹ́ fún àwọn nǹkan tó ń bẹ láàrin wọn ìyẹn tún mọ̀ pé in tó ń bẹ láàrin ṣubúì ìrun àsùbà sí àìlà àsùbà yóò pa in tó ń bẹ láàrin rẹ̀ sí àìlà yóò máa parẹ́ fún ẹni tó bá kí àìlà náà àìlà náà yóò pa in tí ń bẹ láàrin òun náà sí àlàásùrì yóò parẹ́ nínú àwọn ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí júmọ̀ yóò ṣe pa in tí ń bẹ láàrin júmọ̀ odidi ọ̀sẹ̀ kan nínú àwọn àṣẹ yóò parẹ́ Ramadan náà tèsí yóò pa gbogbo àwọn àṣìṣe àtẹ̀sí òun títí dìsìn yóò pa rẹ̀ mukaffiratun lima bainahum ìhádàánú ẹ̀ṣẹ̀ òun làwọn nǹkan wọ̀nyí jẹ́ lima bainahum náà fún àwọn àṣìṣe tó bá wáyé láàárín àwọn ìjọsìn yìí sí kejì ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú ìdàṣítúnú batil kabair eléyìí tá à ń sọ yìí o kéèyàn ó jìnnà sáwọn ẹ̀ṣẹ̀ ńláńláńlá ni o àwọn ẹ̀ṣẹ̀ tá à ń sọ yẹn kì í ṣe ẹni tó ṣe sinẹ́sìn tó wá ní ìrun wákàtí márùn ti parẹ́ òun kúkú kí wákàtí márùn rárá o kò parẹ́ o tútú bá òun pààyàn rẹ̀ ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ torí pé ojoojúmọ́ là máa ń níbi tá a ti ń ṣe lọ́n táì ṣe mọ́ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yìí tọ́lọ́n bá pa ogun ẹ̀ pọ̀ níjọba ìyàlẹ̀kẹ́ àmọ́ tó bá fi pàdé èèyàn èèyàn sọ pé èèyàn parun ṣùgbọ́n náà àwọn àǹfààní àánú ọlọ́run líle wa wákàtí márùn táǹkì yìí ọlọ́run fi ń pa àwọn àṣìṣe kéékèèké táwọn òrò ọlọ́run fi ń parẹ́ fún wa ìrun júmọ̀ ọ̀sẹ̀ kan sí ọ̀sẹ̀ kejì mukaffaratun lima bainahun ọlọ́run fi ń pa àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké èyí tá a rò kàn tó lè wípé táwọn ẹ̀ṣẹ̀ yẹn bá sarajọ ó lè di ọ̀ràn síyàn lọ́rùn dọ̀bìlà kìyàmà rọwáwò muslim afáwà muslim lọ́gbọ̀ hadithi wa hadithi ó ń ṣàlàyé aya kan ní alukur'an gbàtí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá ní in tashtanibu kabairo ma tunhawna ani nukafir ankum sayyi'atikum ọlọ́run ní tẹ́ ẹ bá lè jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àwọn àràgbá yamuyamu ẹ̀ṣẹ̀ gbogbo àná láti mọ kaba alkabair akbar alkabair èyí tó tóbi jù nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá kí ni o ashirku billah orogún papọ̀ mọ́lọ̀ èyí ló tẹ̀lé uququl walidain ṣíṣe yà á ṣe bàbá bó ṣe lọ nìyẹn azina ìwà zina ṣurubul khamr ọtí mímu àríbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn yìí tá a kà kalẹ̀ yìí wákàtí márùn sí wákàtí márùn kò parẹ́ o Ramadan sí Ramadan kò parẹ́ o so ti wá báyìí lóbi jẹ́ pàdé sí ọ̀padà yẹn a wípé either ṣùtúni bá ti kẹba yìí lókùrú gbàtẹ́ni yẹn bá ti jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ìyẹn túmọ̀ sí pé àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wọ̀nyí àwọn nǹkan wọ̀nyí ò lè parẹ́ ìlà tàwùbà àyàfi kéèyàn ò tútù bá ìtúbà àtòdodo ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ míì tí àkàkún tá à ń fara yí àbí tó ipá gbogbo ibi tá a wà ló já kó sínú ẹ̀ṣẹ̀ yẹn àbí ibi tá à ń gbé ló já kó sínú ẹ̀ṣẹ̀ òun táwa gan náà tá a àlákàkún ẹ̀ irú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò máa ṣe ìhádàánú rẹ̀ níbàámu sí àwọn iṣẹ́ olóore wọ̀nyí wákàtí márùn-ún síra wọn ìrun kan sí mi juma sí juma mi ramadan sí ramadan rawahu muslim afa muslim ló gbọ́ hadith yìí wá. a jẹ́ wípé nínú àwọn ọ̀nà iṣẹ́ olóore tí àìsábà kíyèsí ọ̀kan náà òun làwọn wákàtí márùn-ún yẹn yàtọ̀ sí pé ọlọ́run pa wá láṣẹ a sì tẹ̀ láṣẹ ó ní akíhun a sì kíhun nínú àwọn àǹfààní tí ìrun tún ń ṣe fún wa àwọn ẹ̀ṣẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tá a dá láàrin àsùnbà sí àyílà ẹ̀ṣẹ̀ yẹn yóò jẹ́ ìhádànù tá a bá ti ká àyílà èyí tá a kí ìrun zuhur àwọn ẹ̀ṣẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tá a ṣẹ̀ tí a sì rí fi tó yóò parẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ó ti lọ títí tó fi dé ìṣà so bẹ́ẹ̀ náà ni juma àti juma bẹ́ẹ̀ náà ni Ramadan síra wọn nínú àwọn turuku alkhair àwọn ojúgbà ni àwọn ṣe olóore tó ṣe wípé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn wọn sábà alákàpọ̀ ẹ̀ ǹjẹ́ àǹfààní yìí ǹjọ́ ń bẹ fún ẹni tó jẹ ìrúpọ̀ ẹni tó jẹ ìrúpọ̀ là kò sáǹfààní yìí fún ọdún ká sùn bá ń sàn tí ò kí zoro tí ò ká àṣà tí ò kí mahrib tí ò kí ìṣà tó wà wọlé lálẹ́ tí wàá bẹ̀rẹ̀ sí ní ìjà òwúrọ̀ papọ̀ ó sì kí gbogbo ẹ̀. ǹjẹ́ ní ẹ̀sán yìí ǹjẹ́ wà fún bí là kò sí fún. kí irun wákàtí márùn yìí kó tó lè ṣiṣẹ́ ipa ẹ̀ṣẹ̀ àti àṣìṣe wa rẹ́ ó gbúdọ̀ ní májẹ̀mú méjì májẹ̀mú alákọ̀ọ́kọ́ al-ikhlas kó lè pé ìrun tá à ń kírun à ń kí ní torí ọlọ́run ọba allah subhanahu wa ta'ala nìkan tipa nìyẹn tá a fi kí kì í ṣe torí ẹnìkan àbí torí tọ́lọ́run nìkan ẹlẹ́ẹ̀kejì al-mutaba'a kákìrún yẹn bí wọ́n ṣe ní kákìrún àṣùbà àtẹ̀yìn kí ala ala ala ala ala kò pa nǹkan kẹrẹ wọ́n kí fáàmì ọdún kò lè pa ẹsẹ̀ kankan rẹ bó ti wùlẹ̀ ọmọ ṣùgbọ́n ìtànàbí sọ fún wọn bí olè téèyàn bá kí ní títorí tọ́lọ́run èèyàn sì kí bí wọ́n ṣe ní kéèyàn ó kí pẹ̀lú òkú ọlọ́run yóò máa ṣe àdánù àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké èyí tá à ń ṣe àbí èyí fara kó ọlọ́run fi máa ṣe ìhádànù rẹ̀ bákan náà ìrun júmọ̀ sí júmọ̀ kejì pẹ̀lú májèmú méjèèjì náà òun náà lè fi ṣiṣẹ́ o Ramadan sí Ramadan pẹ̀lú méjèèjì méjèèjì òun náà lè fi ṣiṣẹ́ kìlọ̀ òun ló lè fi ṣiṣẹ́ tàwọn yìí kì í kàn sí pé káàkà sọ ní ìfẹ wípé tí ìbá ti gba Ramadan kan sí Ramadan kó máa ṣe zina kó máa yapa àṣọ náà Ramadan ò sí ó ti pa ọgbọ́n ẹ̀ṣẹ̀ ọdún rẹ̀ ẹ má jẹ́ ká gbàgbọ́ wípé àwọn ẹ̀ṣẹ̀ yẹn lórí sọ̀gá ìrù ni sọ̀gá ìrù dhunub lẹ́yìn sá al-kabā'ir kì í sàwọn ẹ̀ṣẹ̀ ńláńláńláńlá ìdí ẹ̀ta náà sallallahu alaihi wasallam sọ pé ẹ̀ idhā ijtunibat al-kabā'ir lókùnrin wà tí onítàn ti ṣe kí ni o tí o bá ti jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá. الحديث الخامس عشر حديث لا كادوب عنه أي عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله قال باب الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط رواه مسلم إن شاء الله أبو محمد صلى الله عليه وآله وسلم وتوصل عليه فوا وجوبنا مين نعم وجوبنا iṣẹ́ olóore èyí tó ṣe wípé èèyàn lè má kàákún nínú ẹ̀mí bẹ́ẹ̀ sì ni nínú àwọn ojúpàdé iṣẹ́ olóore náà ló wà iṣẹ́ olóore bá ní ara lórúkún alámi alámihùn lọ́rùn bíi ọ̀kọ̀tọ̀yà iṣẹ́ olóore ní ẹ̀rọ ajé ń tọ́ka fún yín kí n ju yín níwèé àwọn nǹkan tí ọlọ́run fi máa ń pa àwọn àṣìṣe rẹ̀ àwọn kan ní ibi tí a bá ń ṣe ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala yóò fi máa pa àwọn àṣìṣe yóò fi máa parí. eléyìí túmọ̀ sí wípé àwọn kankan bẹ tó ti pété àbá ń ṣe àwọn àṣìṣe wa àwọn kùdìkùdì pẹ́pẹ́pẹ́ èyí tá a ní ọlọ́wọ́ bá subhanahu wa yóò sì máa bá wa pa àwọn àṣìṣe ọ̀hún yóò mọ̀ bá parẹ́ nítorí kí ni o nítorí àwọn nǹkan tí tá ń ṣe náà. bàtà fún ilé yìí àwọn sàbí ní kọ́ọ̀lù bala ya Rasulullah nínú òjíṣẹ́ ọlọ́run afẹ́ bẹ́ẹ̀ afẹ́ mà nítorí pé ní tí àwọn ń fi ìgbésí ayé wọn ṣe òun náà ní kí ni nǹkan tó lè jẹ́ kí ládàá àwọn pọ̀ wàyà rúfọ̀ òbí ìdàrọ̀jáàtì tí ọlọ́run ọba yóò sì máa fi ṣe àgbéga fún yín nínú ẹ̀sán àti nínú iṣẹ́ olóore àwọn sàábí níbi ọ̀sẹ̀ ni wọ́n sọ pé eré òjíṣẹ́ ọlọ́run a fẹ́ mọ̀ nítorí pé n tó jẹ́ pé wọ́n máa sùn tẹ̀lé Ànábì sallallahu alaihi wa sallam wọ́n fẹ́ mọ nǹkan tó wọ́n wọ́n fẹ́ wọ́n sì fẹ́ mọ nǹkan tí wọ́n ṣe tó wọ́n wọ́n fẹ́ yọ̀nù sí wọn ò máa torí ayé ìlànà sallallahu alaihi wa alihi wa sallam wọn ò máa torí dúkìá ìlànà sallallahu alaihi wa alihi wa sallam wọn ń tẹ̀lé anábì káàkiri nítorí ntẹ́fẹ́ máa gbọ́ lẹ́nu rẹ̀ lórí tí ìṣù wọn láǹfààní nínú àlámọ̀rẹ́ ayé àti ọjọ́ àlùkìyàmà eléyìí ó ń sọ ìyàtọ̀ láàrin àwa àti àwọn tó ṣáájú wa tẹ́lómi tó bá ń tẹ̀lé àfa àkàlẹ́yìn káàkiri kò sí ìdí fi ń tẹ̀lé káàkiri bóyá wọ́n kó fún ládùá kan kó wọ́n lè máa ṣe kádùá ó lè máa gbà ni ó máa bò kó wọ́n máa wà nítorí tẹ̀lé káàkiri rẹ̀ àbí kó máa tẹ̀lé káàkiri nítorí àǹfààní kan ní àwọn àǹfààní ilé ayé ṣùgbọ́n àwọn sàhábà ridwanullahi alaihim ajma'in kọ́nà ọ̀làkùnrin ayé ló sí wọn pẹ̀lú sí ọlọ́run wa ní gbogbo ìgbà ntí etí wọn máa tè é jíwèrè sí òun náà ní pé àní kí láà ṣe tá a fi dọ̀mọ̀ àlejò náà kí láà lè ṣe tó lè sọ wá dọ̀mọ̀ náà ní tá máa fẹ́ ń gbọ́ nìyẹn tó bá yìí ti gbọ́ báyìí ní wàrà ń sọ̀sà owó sì bẹ̀rẹ̀ sí ni máa ṣàmúlò rẹ̀ bàtú òṣèlú Muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹ̀wà ajé kí n júwe fún yín bí àwọn nǹkan tó ṣe kú tẹ̀ bá ń ṣe ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala yóò máa fi parẹ́ yamuhu náà yamuhu yóò fi máa parẹ́ fún yín àwọn àṣìṣe alxatiyatu ẹ alxatiyatu jamuhu alxatiya ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó fi máa pa àwọn àṣìṣe yín rẹ́ wa yarfa'u bihi darajat tọ́lá òun sì máa fi nǹkan ọ̀hún sí àgbéga nípò níwájú ọlọ́run ọba fún yín kọ́ọ̀lù gbára ya Rasulullah àwọn sàbí ní àfẹ́bẹ́ẹ̀ eré òjíṣẹ́ ọlọ́run. àfẹ́bẹ́ẹ̀ eré òjíṣẹ́ ọlọ́run. kọ́ọ̀lù ànábìwá sàlàyé pé isbagul wudu'i ala al-makari. ànábì sọ àwọn nǹkan bíi mẹ́ta kan tó sọ pé téèyàn bá lè ń ṣe bó tilẹ̀ jẹ́ pé ẹ̀mí kì í fẹ́ ṣe nǹkan yẹn gbogbo nǹkan tẹ́ bá sì rí tẹ́mi máa fẹ́ fàkùn lé lórí. gbogbo nǹkan tí ẹ̀mí bá sì ń fàkùn lé lórí nínú àwọn ẹsẹ̀ olóore dájú sáká àwọn nǹkan yẹn ládàpọ̀ mbẹ́ ẹ̀mí ò ní fẹ́ jígìrì sáwọn nǹkan yẹn bẹ́ẹ̀ sì ni ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ládá nínú àwọn ládá tó wà níbẹ̀ ọlọ́run máa ń bá èèyàn fi pa àṣìṣe èèyàn rẹ ṣùgbọ́n ṣètọ́n ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba ní a'udhu billahi minash shaitanir rajim inna ash-shaytana lakum aduwwan fattakhiduhu aduwwa innama yad'u hizbahu min ashabis sa'ir ọlọ́run ní oṣù tẹ̀rí ọ̀tá yín ni o nígbà tẹ́yìn náà ti mọ̀ lọ́ta yín ẹ̀yin náà tètè mú iṣu lọ́ta ẹ má mú lọ́rẹ̀ o ọ̀nà olùyẹn fún mi méṣù lọ́rẹ̀ òun náà ni kéèyàn máa gbọ́rọ̀ sí iṣu lẹ́nu kéèyàn máa tẹ̀lé fẹ́ ní àwọn iṣẹ́ olóore tó lè pa àṣìṣe èèyàn rẹ èṣù ní fẹ́ kéèyàn ó ṣe torí pé káṣìṣe rẹ máa parẹ́ ìbànújẹ́ ńlá ni fẹ́ṣù kọ́lọ̀ ọmọ ìfúrú ẹ̀ṣẹ̀ rẹ jọ inú èṣù ní dòsì nítorí pé innama yad'u hizbahu liyakunu min ashabi sa'ir ọlọ́run nítorí pé ìtẹ̀sù ń òun náà ni pé ó ń wá kí òun rí èrò tó pọ̀ káwọn ọjọ́ wà nù náà ọlọ́run kó má sàwà ní ọmọlẹ́yìn èṣù àkọ́kọ́ nínú àwọn iṣẹ́ olóore wọ̀nyí tí àníwá Muhammad sallallahu alayhi wa sallam tó ń ju wa níwèé rẹ̀ ìsìbáàgùn òdò àyìnmẹ̀kárì kéèyàn ó máa ṣe àlùwàlá ìsìbáàgùn òdò wọn náà ni kéèyàn ó ṣe àlùwàlá gbogbo ibi tó yẹ kó mi ó dé kó mi ó débẹ̀ dẹ́gbẹ̀ ní ìsìbáàgùn òdò ni kéèyàn ó ṣe gẹ́gẹ́ bí àníwá Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bó ṣe ṣe ìsìbáàgùn òdò alàmẹ̀kárì kí a máa wa ká ṣe alal makari pàápàá jùlọ nígbà tí ọkàn ń kọ káfọmi ṣàlùwàlá bí abinú ọyẹ́ ń sìn kéèyàn sì fún mi kéèyàn sì wàá fún omi ṣàlùwàlá. àbúrò sheikh ibn uthaymin rahimahullah wọn ní isbabu udu alal makari yaani ìtìmọ́mù udu fi ayyami shita wọ́n ní òun náà ní kéèyàn wó sí àlùwàlá olómi kéèyàn ó ṣe é kó pé pérépéré kéèyàn ó ṣe bó ti tọ́ àti bó ṣe yẹ nígbà tí ọ̀yẹ́ ń mú èyí sì ń lò omi. ìyáàmì ayé mi ṣètá wọ́n torí pé àsìkò ọyẹ́ báyìí yàkó mìíràn òfin náà wọ́n ní máa ń tutù nígbà náà. wà ìtìmọ́mù odò ìyá ni ìsìbáàrú kéèyàn wá sàlùwàlá dáadáa nígbà náà fàyàsùlù bìdálìkà màṣàkọ̀tù àlẹ́nàfs èmi máa fẹ́ kọ́ a máa fẹ́ ní èmi lára èmi yìí fẹ́ fàyídà asbaga ìsàn odò ahu màáha ìmàṣàkọ̀ tí ọmọ ènìyàn bá wá sàlùwàlà ń dáadáa tó ń ti pé ọkàn kọ kó lómi lásìkò náà dalla hada ala kamil iman èyí ń tọ́ka sí pé ẹni yẹn pé ní nígbàgbọ́ fayarufa Allahu bidhalika darajati al-abdi ọlọ́wọ́ bá yóò wá fi rí yóò fi ṣe àgbéga ipò ẹrúsìn náà níwájú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wa yahutu anhu al-khati'a yóò sì fi bá fún àwọn àṣìṣe eléyìí ni nǹkan àkọ́kọ́ nínú nǹkan mẹ́ta tánibí júwe fún wa alákọ̀ọ́kọ́ yìí èyí ká gbọ́ yìí o ṣé ẹni tó ṣe wípé àárẹ̀ ń ṣe wọ́n wá sọ pé kò gbọ́dọ̀ mú mi torí pé tó bá bu omi sára ẹni tí ń ṣe yẹn kò ní lọ àbí ẹnìkan tó gbé ọgbẹ́ nígbà tó gbé ọgbẹ́ wọn wá ní kó má jẹ́ kó mi ó ọgbẹ́ yẹn o wa ni òun ti gbọ́ yí pé ìsìbágùn odò ọkàn fẹ́ kó òun fomi sí ọgbẹ́hùn àmọ́ òun fẹ́ gbàládá ọwọ́ rẹ̀ mi sí nígbà tó rọ̀ mi sí ọwọ́ kó ìpararaba ó kó ààrẹ bá ṣètùmọ̀ hadith yìí ni là ṣètùmọ̀ ni làdọ́rọ̀rọ̀ wọ́n yàdọ́rọ̀ al-mashaqqatu tajlibu at inna al-amra idha daqa ittasa'a wa ضاق. تي daqa tí ìnira لا ترى lè يلا ní látara lílo omi yálà ìgbọ́ ọyẹ́ ni àbí kìí ṣe ìgbọ́ ọyẹ́ tó bá lè kó ìnira bá àlàáfíà ara èèyàn àbí tó lè hánà ètètè lálàáfíà èèyàn subhanahu wa ta'ala tó ń fún wa nígbà láàyè pé ká ṣe kíni o ká ṣe tayammum àwọn ìlú kan bẹ tó ṣe wípé òtútù yẹn ní lágbára bí pé téèyàn bá da omi sọ́wọ́ ọwọ́ rẹ̀ sì lè freeze kí gbogbo ọwọ́ rẹ̀ ó kàn sòtọ́ wọ́n wá sọ wípé ìsìlágùn ubú alẹ́mẹ́kárì ìyẹn kì í ṣe wípé ọkàn ló kàn ó lè kópa lára èyí tó fojú hàn bá àlàáfíà rẹ̀ yẹn eléyìí nǹkan tó clear kìí ṣe yẹn ní hadith yìí ń sọ ṣùgbọ́n lásìkò ọyẹ́ tó ṣe wípé kìí ṣe pọ́yẹ̀ yẹn mú débi wípé lẹ́yìn bá lómi o lè kópa lára báyìí kódà lásìkò ọyẹ́ náà àìsíláwọn ètò òfòmù tútù rẹ̀ tí òfin kankan ṣe wọ́n eléyìí ni ti hadith yìí ń sọ nígbà yẹn tó fi pé ọkàn ò ní fẹ́ lò bó tilẹ̀ jẹ́ wípé kì í ṣe pé lílo rẹ̀ ó lè kó ìpalára bá àlàáfíà ara èèyàn eléyìí ni nǹkan tí hadith yìí ń sọ ṣùgbọ́n tó bá lọ jẹ́ pé lílo rẹ̀ ó lè kó ìpalára bá àlàáfíà ara èèyàn àbó lè ṣokùnfà gbígbẹ̀mí èèyàn àbó lè ṣokùnfà àárẹ̀ tí ń ṣe èèyàn káàárẹ̀ yẹn mọ́ tètè lọ wọ́n lò ó nìyẹn o fatayammum ẹ́ tayammum lọ ṣe tayammum so ti wá báyìí torí pé ẹ̀sìn Islam ẹ̀sìn ìrọ̀rùn ni ma ja'ala Allah alaykum fi din min haraj ọlọ́run ọba kò fi ìdààmú kò fi ìnira kankan sínú ẹ̀sìn rẹ̀ fún wa o àwọn orílẹ̀-èdè ń bẹ tó lè wípé òtútù máa ń mú tó o bá ṣèṣì bu omi sọ́wọ́ pẹ̀lú ògùn ọlọ́run bọ́lọ́run bá fẹ́ gbogbo ọwọ́ yẹn yọ gan ni orílẹ̀-èdè mi ń bẹ tó bá bu omi sójú gbogbo ẹ̀jẹ̀ ojú ló dì ní so tó bá wá sọ pé ẹ̀mí ò fẹ́ ká bu omi sójú ọwọ́ á fẹ́ gbalada ọba rọ sórí ẹni yẹn wọ́n báyìí ní ó kàn dùn gbogbo ẹ̀jẹ̀ rẹ̀ dì ní àbọ̀dà sí gbáyà gbogbo heart rẹ̀ fúrufú lójú ẹsẹ̀ so ẹ má jẹ́ ká ṣe hadith yẹn gbọ́ àyẹ̀wò fìtà ordinary amatan, season tí kì í ṣe harmattan òtútù àsìkò òtútù àsìkò ọyẹ́ èyí tó lágbára tó kà jẹ́ pé ọkàn nìkan ń kọ́ kì í ṣe pé ìnira ńlá kan ń bẹ tó lè kó bá ẹ́ tó lè kó bára ilé nǹkan tó ṣe náà Muhammad sallallahu alayhi wa sallam tó ń sọ fún wa kò sí tí a fẹ́ mú jáde nínú ilé yìí òun ni wípé gbogbo ìgbà tí àwọn afáàjẹ kò yé wa pé gbogbo ìgbà nǹkan tó bá ṣe wípé nǹkan oṣù olóore ni tẹ́mi ìwà fẹ́ máa ṣe é tó ṣe wípé naturally ẹ̀mí máa fẹ́ kọ nǹkan yẹn àfi kéèyàn jẹ ẹ̀mí ń pa láti ṣe nǹkan yẹn the more bẹ́ẹ̀ náà ni iṣẹ́ yẹn ládàá iṣẹ́ yẹn fi máa ń pọ̀ masalan anabi sallallahu alayhi wa sallam anabi sọ ládàá tí ń bẹ fún ìrun àṣùbà àti ìrun ìṣà àwọn sọ̀rọ̀ àwọn táwọn fi máa ń dáwọn mùnáfíkì mà nǹkan méjì ni kàlùfò àǹsọ̀lá tó jí wal ìṣà kírun àṣùbà àti irun ìṣáì àwọn àwọn mùnáfíkì nìyẹn torí pé ìrun méjèèjì yẹn àṣùbà ẹ̀mí ìfẹ́ dìde ìtẹ́mi fẹ́ ni kó sì máa kíni kó máa sùn ìtẹ́mi fẹ́ ni kó sì máa sùn ọ̀jẹ̀ ẹ̀mí yẹn ń pa ni ìdí nìyẹn tó jẹ́ pé ládàá rẹ̀ náà pọ̀ bẹ́ẹ̀ náà sọ̀látù lẹ́yìn ṣáà lọ́pọ̀lọpọ̀ àwùjọ táyà bá ti kí mágíríbì tẹ́ńpọ̀rì ti lọ jẹun ẹlòmíì yóò ti lọ sùn àti lè wá padà wá kí ìṣá yóò di ìṣòro so gbogbo àwọn iṣẹ́ olóore tẹ̀mí ìfẹ́ ṣe tó yẹ pé téèyàn bá tú láàsì ẹ̀mí ẹ̀mí ìfẹ́ ṣe nírọ̀rùn bí mọ́ ọ bó bẹ́ẹ̀mí ìṣe fẹ́ ṣe béèyàn ṣe ń tú láàsì ẹ̀mí náà ní ládàá rẹ̀ ṣe máa ń ṣe kí ni o ló ṣe máa ń pọ̀ bákan náà sọláàtú làásìrì ìrun àlàásìrì ọlọ́run ọba gbọ́lá fún ìrun àlàásìrì nínú àwọn ìrun ọlọ́run bá ní àwọn ìbílẹ̀ ìṣètò rọ̀jìn hafizu ala salawat wasalatul usta wa qumu lillahi qanitin. nínú àwọn ibi tọrọ àwọn olùmọ̀ ẹ̀sìn àwọn afọ́nàmọ̀ tafsiri fèsì jù òun náà ní pé salatul asr òun ni. kí ni ìjọba òní bẹ́ẹ̀ torí pọ́ mọ́ni tá a bá ti kí àyílà tán èyí ò fẹ́ sọkọ̀ ìlú là téèyàn bá ti sùn àti lé dìde wùyà láti lọ kí wọn àlàásùrì ara fẹ́ máa kọ̀ àbí ó ti ẹ̀wà lẹ́nu iṣẹ́ àsìkò àsìkò náà lọ́sẹ̀ tí ibi sọ́dé ojú kókó fẹ̀yìn lílẹ̀ náà wọ́n jẹ ẹ̀mí ń pani láti ṣe kí o láti kí so àkọ́kọ́ kí èèyàn ó fi àlùwàlà kó ṣe àlùwàlà olómi kó sì ṣe dáadáa nínú àsìkò ọyẹ́ ẹ jẹ́ ká gbọ́ yìí o pẹ̀lú májẹ̀mú kí ọyẹ́ yẹn lílo omi kó má jẹ́ sábàbí tó lè gbẹ̀mí ẹ̀ kó má jẹ́ sábàbí tó lè fa àìsàn sí lára àbí kó má jẹ́ sábàbí tó lè ṣe ìdílọ́wọ́ ìtètè lálàáfíà rẹ̀ tí ò bá ti dọ́kan ní mẹ́tẹ̀ẹ̀ta yẹn tọ́kàn jẹ́ pé ó kàn tutù lásán náà ni ẹ̀mí kan ń kọ́ nítorí pé tutù ni ó dáa ká lò ó ní torí pé ní àwọn ṣe olóore tó náà fi máa ń pa àṣìṣe rẹ̀ tó sì máa ń ṣe àgbọ̀dọ̀ fún ni. ẹlẹ́ẹ̀kejì alábùwà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó tún jẹ́ ká mọ̀ wípé nínú àwọn iṣẹ́ tọ́lọ́run fi máa pa àṣìṣe rẹ tó sì máa fi ń ṣe àgbéga fún ni òun náà ni kathratul khuta ilal masajid kí èyí ó rìn gbígbé ẹsẹ̀ lọ́pọ̀lọpọ̀ lọ sí mọ́sálásí nínú àwọn ìtọ́nà fi máa pa àṣìṣe rẹ tọ́nà sì máa fi ń ṣe àgbéga fún ìyànníwájú ọlọ́run kí ni túmọ̀ eléyìí bílẹ̀ rẹ ṣe jìnnà sí mọ́ṣáláṣí sí iye ẹsẹ̀ tó gbé tó fi dé mọ́ṣáláṣí ọlọ́run ó máa fi kan pa ẹsẹ̀ rẹ rẹ yóò sì máa fi kan ṣàgbéga fún ọ. ìṣòro àwọn sí olórí ilé jẹ́mọ̀ lẹ́fọ̀ọ́ arẹ́lùmí tó bá mọ pàtàkì àwọn tá à ń sọ yìí ẹlòmíì máa sì mọ̀ pé sílẹ̀ rẹ̀ wá jìnnà sí mọ́ṣáláṣí yóò ní ó jìnnà nábẹ̀ tó wọ́n sì mẹ́kẹ̀ẹ́ e. kí nìyí tó fi sọ pé wọ́n máa mẹ́kẹ̀ẹ́ rẹ̀ e? bí ó ti gbàgbọ́ yé ẹ̀sán ìyẹn ní ìbùsẹ̀ excuse pé à ah, nígbà tí mọ́sálásí ti ní ṣẹ̀dáhùn ọ̀pọ̀ yìí nìyẹn kò ní kí nílé gan kò ní kí má yóò ní mọ́sálásí ti jìnnà kí ni májẹ̀mú eléyìí náà májẹ̀mú ẹni kí yóò ṣàlùwàlá o ẹni tó bá fẹ́ gbarú ládàá yìí yóò ti ṣàwálá láti lé ẹsẹ̀ ọ̀tún tí bá ń gbé wọ́n fi máa ṣe àgbéga fún ẹsẹ̀ òsì tí bá ń gbé wọ́n fi máa kọ wọ́n fi máa pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ ṣùgbọ́n ṣẹ́rùtù ẹ̀ ni pé kó jẹ́ pé ó ti ṣàlùwàlá wà láti ilé tó sì dà níyàn pé òun lọ kí òun mọ́ṣáṣí tó bẹ́ẹ̀ lómi ń bẹ ó ṣàlùwàlá láti ilé lóòótọ́ nítòsí nígbà dóhùn ó sáré dé ilé epo náà kó wọn lọ rí po so tó bá yá wọn wọn gba àbẹ̀wò sọmọ yàrá sí irú ẹ̀ ní ẹ̀kọ́ o ẹsẹ̀ tó kọ́kọ́ gbé lọ ilé epo yẹn àsọpẹ́sẹ̀ ni obed o lè má láǹfààní àwọn ládàá tá a sọ yìí bákan náà وانتظار الصلاة بعد الصلاة kéèyàn ó máa retí ìrun kan ní kété tá a bá ti kírun kan tán èyí kí mágírìbì sí ó tún wá dúró mọ́tàlásí ẹ lọ́lé nígbà ewu làbúrò lọ́lé jóun ó dùn òun retí sọ̀látù lè ṣá àbí ẹni tó kírun àsùbá tán ó wá wà lẹ́nu iṣẹ́ rẹ̀ wọn ni àkílẹ̀ tó dúró sí òun ọkàn òun sọ pé àyílà ó ti máa súnmọ́ ṣàbáwọn èèyàn mi wà bẹ́ẹ̀ tásìkò òun bá ti ń súnmọ́ wọn ò ní fẹ́ ṣe nǹkan míì wọn rà mọ́tì jẹ́ ń bẹ̀rẹ̀ nǹkan yìí kọ́dà òun fẹ́ sùn yìí ni lágbájá lọ sùn ń tògbé yìí òun ò tí fẹ́ sùn torí pé òun ní pásìkò òun ò ti ń súnmọ́ hada intisaru sọlá ó ń retí irun ó fọkàn sí irun ṣùgbọ́n lómi ń bẹ àsìkò àyílà gan ti fẹ́ wọlé tán ìyára kò fẹ́ sùn àyílà má fẹ́ wọlé ẹ̀dá kò fẹ́ sùn kò retí àsìkò òun kéèyàn máa retí àsìkò òun kó máa retí àsìkò oorun lẹ́ẹ̀fì wípé ẹni tó bá jẹ́ akírun dáadáa bí ò bá tí ì kírun ara rẹ̀ ò ní balẹ̀ tó bá fẹ́ ṣe nǹkan kan tó di pé kíní yìí ó dìrùn lọ́wọ́ yìí tó bá kírun tán òun wà bẹ̀rẹ̀ nǹkan yẹn. ara ìtẹ̀wọ́rù sọlá ì máa retí ìrun téèyàn bá ti kírun kan tán kéèyàn tó máa retí pé àtúfẹ́ kí ìmí eléyìí nínú àwọn iṣẹ́ olóore tó ti sọ́nà ọ̀rọ̀ sọ fún wa ni òjíṣẹ́ ọlọ́run bá ní fàdáálì kó mo rò bá a pọ̀ òjíṣẹ́ ọlọ́run ní eléyìí bí ẹ bá lè máa ṣe eléyìí nìkan tó ń pè ní arribat kí ni ń pè ní arribat a máa ń gbọ́ arribat gángan mustalahu kan ni nínú àwọn mustalahat al-muta'alliqa bil arribat al ala jihad al-aduwi. بالحرب وارتباط alkhayl wa cidaadiha رباط náà ni ribaat àwọn èèyàn kan bẹ tó ṣe wípé wọ́n ti pa ẹ̀mí wọn ṣòfò tí ọ̀rọ̀ aljihad fi sabilillah tó bá dé wọ́n yìí ṣẹ̀ṣẹ̀ sọ pé àwọn bísí wọ́n ti pa ẹ̀mí wọn ṣòfò ní táwọn ṣe nìyẹn wọ́n kóra dúró gbogbo ìgbà náà ti pèpè ẹ̀sìn wọn kalẹ̀ láti lè máa dá sójú ọ̀nà náà ìyẹn náà pè rubat rubat yẹn ẹ̀rí náà ẹwà àwọn ọmọ ológun lórílẹ̀‐èdè nàìjíríà alápèjọ àbúrúlẹ̀‐èdè míì àwọn sójà ọ̀pọ̀lọpọ̀ wọn báràkì náà wọ́n ń gbé kí ni dábí ń gbé báràkì ni pé wọ́n lè pè wọ́n láago méjìlá òru ọ̀yá gbogbo wọn tó kọ́ra jọ nísìn torí wípé gúdúgúdú wọn ò fìgbà kan túra á lẹ̀ kó tó jáde yẹn yóò ti gbà pé ó gbà yọ̀ǹda òun lọ bí báyìí òun fẹ́ tíráfù yìí ìjọba ìlú òun lò ń ó gbúdọ̀ sọ níjọ́ tó bá sì lóun para nílẹ̀ ló gbúdọ̀ rìpọ́tù para sí barak rìbáàtù nìyẹn lákòjúwe ṣùgbọ́n èyí tó bá jẹ́ títẹ̀sìn òun ń pè ní rìbáàtù òṣèlú Muhammad sallallahu alayhi wa sallam wá jẹ́ oyè wa pé rìbáàtù ó ní ládàá pọ̀ torí pé àwọn wọ̀nyí àwọn ni wọ́n jẹ́ gẹ́gẹ́ bí ààyè ìfọ̀kànbalẹ̀ fáwọn èèyàn yòókù nínú òun ìgbè tí nǹkan kan bá lápòjú ẹ̀ ní ìsìn ọlọ́mọdé ká rógun táwọn kan bá ń gbógun bọ̀ kẹ́rù tó bá wà á hàn pé ah, sí nàìjíríà ò nàìjíríà mi kọ́ kí náà ń ṣe. torípọ̀ kàwọ́ balẹ̀ wípé tó bá ṣe kú ẹ̀ àwọn ọmọ ológun ni wọ́n lọ àtẹ́ǹdì sí nǹkan yẹn. bẹ́ẹ̀ náà ni almurabitun àwọn tó ṣe wípé wọ́n ti ákàfú ẹ̀ wọ́n ti fẹ́ràn lè jihad fi sabilillah àwọn oníkan mi tí wọ́n ṣe mọ́ tó bá sọ pé ọ̀yá gbogbogbò wọn fúgbà kan tó wáyé ìdáàdì ìkòwò gbogbo àná ń tẹ̀lé àwọn ẹṣin wọn pé tó bá ti yẹ ó yá nìyẹn kì í wá sí gbìyànjú ló ṣe wọn ò sì béèrè kọjá gbogbo yẹn náà ló ṣe so ìdá tó bá wá rí bẹ́ẹ̀ àwọn tí wọ́n lè ṣe yẹn wọ́n ní màsíyà wọ́n ní ọlá ju àwọn tí ò lè ṣe lọ òjíṣẹ́ ọlọ́run wa ní gbogbo àmì wa ń bẹ èèyàn lè má ṣe nǹkan yẹn náà tí èèyàn ó sì fi hàn ní ládàá tó ṣe déédéé rẹ̀ kí ni ládàá ọ̀hún àti tíyẹn náà bá ń ṣe ìtìrọ̀rù ẹ̀ sọ̀lá àti bàdà sọ̀lá tíyẹn náà bá jẹ́ni tí máa ń fọkàn sí ìrun kan àsìkò òrun kan tó ń bọ̀ gbàtó kíkan tó tó fọkàn sí pé ìmí má ti jẹ́ kí n lọ tí mo fẹ́ lọ má ti jẹ́ kí n lọ sùn ibi tí mo ń lọ yìí àsìkò oúnjẹ bá ń bẹ̀ kí n mọ́ra yìí kí kéèyàn máa fọkàn sí àwọn àsìkò oorun ajẹ́ wípé ànábì ní fàdá <clears throat> ànábì ní irú nǹkan yẹn náà o rúbáàtù náà ni ànábì sallallahu alaihi wasallam ànábì ní fàdá alaikum rúbáàtù ànábì ní sí ẹrí ìta awé náà àfi nígbà bá wà ní rúbáàtù tó para ẹ̀mí rẹ̀ sófo kọ́mọ̀sí nǹkan mímá máa dá sójú ọ̀nà náà sòlá rẹ̀ náà èmi àti ẹ náà á rí tá a bá lè ṣe kí ni o tá a bá lè jẹ́ni tí ó mọ̀ ọ́rọ́ retí àsìkò ọ̀run eléyìí ò túmọ̀ sí pé bẹ́ẹ̀ ọba ti ká ṣùgbọ́n àtọ̀ ọba lágbájá àwọn intisaru sọlá ba'da sọlá rìbáàtù là ìtumọ̀ ẹ̀kọ́ ni o máa lọ ẹnu iṣẹ́ rẹ̀ ṣùgbọ́n lẹ́nu iṣẹ́ rẹ̀ náà o máa fura pé ẹ́ ah, zoro ti ń súnmọ́ gbà kò tí ì tó ẹ mi sọ pé ó ti tó bẹ̀ tí mo ti ń súnmọ́ dàtí sọ tí ń retí ẹ̀ kò ní dàbí ẹnìkan tí ó wàá di irú dàbí yáa ìlà òun ọmọ ìlà subhanallah ó sì lè má rò pé ọ̀ka ìlà ní dàí ó sì jẹun ẹlẹ́mìí máa ń ṣe bẹ́ẹ̀ pé ah, ẹlẹ́mìí máa ń ṣe é mọ̀ pé òun ṣẹ̀ṣẹ̀ rántí ni pé òun ò kí súwì àtàsí mi lánàá òun kàkí magrebi àti ṣáínà ó sì lè gbàgbé bóyá yẹ pé nìṣíàánù bẹ́ẹ̀ lè wáyé bẹ̀tẹ́ ẹlòmíín bẹ látara àìmọ́ ka ìrun kún yóò sì gbàgbé irú ẹni báyẹn irun tá à ń sọ yìí kò sí nínú ìṣesí rẹ̀ nìyẹn so nínú àwọn iṣẹ́ olóore bó ṣe rárá máa iṣẹ́ olóore ńlá ni yamuhu Allahu bi al-khataya wa yarfa'u bi ad-darajat tí yẹn bá lè mójútó àwọn nǹkan wọ̀nyí níparí eléyìí tí a fi kásẹ̀ rẹ̀ yẹ bí wọn náà ní hadithu ẹlẹ́ẹ̀kẹrìndínlógún an abi musa al-ash'ari radiyallahu anhu bóyá yẹ pàdé sí ilé kiri aka ètò tẹ̀lé náà ma àfọwọ́ abu musa al-ash'ari radiyallahu anhu kúrò ọba kúrò àwọn ọ̀nà sọ̀rọ̀ kọ́ọ̀lù kọ́ọ̀lù rasulullah sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́wọ́ bá tí kàtúkọ́ náà bá bẹ̀rù sọ pé من صلى البردين دخل الجنة متفق عليه من صلى البردين دخل الجنة متفق عليه òjíṣẹ́ ọlọ́run bá ní ẹnikẹ́ni tó bá kí irun abọ́jọ́rọ̀ méjèèjì irun abọ́jọ́rọ̀ méjèèjì dakhala al-jannah onítọ̀hún ṣe kí ni yóò wà al-jannah muttafaqun alayhi àfàwà imam bukhari àti imam muslim ni wọ́n gba hadithi yìí wá pẹ̀lú tọ̀ríkù kan náà torí wípé tó bá sọ wípé ńgbà tá a wọnú bukhari bukhari gba hadithi yìí wá látọ̀dọ̀ sàábì míì wọ́n látọ̀dọ̀ abdullahi bin umar tá a wá wọnú muslim tí muslim gbà látọ̀dọ̀ abu musa al-ash'ari ìtaṣọ ni pé rọwáwó ṣèkàn ṣùgbọ́n muttafaqun alayhi òun náà ni wípé ọ̀dọ́gba tọ̀ríkù tó gbà wá nínú Bukhari òun náà ni tọ̀ríkù tó gbà wá nínú Muslim nínú pé wà báyìí wọ́n ní kí ni bardan irun abọ́jọ́rọ̀ méjì wọ́n ní òun náà ni asubuhu wal asr òun náà ni irun àṣùbà àti irun al Abu Shaykh Ibn Uthaymin rahimahullah wọ́n ní lẹ́ànà sọ̀láàtà ìfẹ́jìrí takọ̀ọ́ fi ẹ̀bùrọ̀dì máa yà kó omi nílẹ̀ wọ́n torí pé ìrun àsùbà àsìkò tó bọ́ sí àsìkò tí ojú ọjọ́ máa ń tutù òun ni bọ́ sí wọ́n rí pé téèyàn bá jí nídàjí àwọn atẹ́gùn kan máa ń fẹ́ nídàjí yẹn tí máa wọ ara lẹ́ẹ̀fì lómi ó lè gbé pákó ẹnu gbogbo àtàwọn èèyàn yìí kò lọ ìwọ́rọ̀ tó wà ìmájọ́ kò ní rìn pákó tán táàgó méje òfò yóò máa gbádùn ó lè dúró síbi fàrándà àtẹ́gùn yóò máa bọ́ sí ní akínyẹmí ara sotí abẹ́ gbọ́gbẹ́ nìkan fẹ́ lọ kásùn báà tó wá ní a ah, òòrùn ṣe à ń tàyàn lára yìí tó bá jẹ́ bá sùn báà lọ́wọ́ rẹ̀ kí olóòrùn ta ọ́ la àsùkò àsùnbà àti lọ nìyẹn so tútù tútù tó ń bẹ fún nàbìpọ̀ ní alibard bákan náà inú sọ̀látùl àṣírí a rí wípé wà sọ̀látùl àṣírí takọ̀ òfin abúrọ̀dì máa yà kó lọ nínú nuhur ba'da sawal ẹ rí wípé ìrun àṣírí táìmù táǹkì oòrùn gbogbo náà yẹyẹ oòrùn ó ti máa ń wálẹ̀ lásìkò tá a máa ń kírun ìtútù tí máa ń bẹ̀rẹ̀ látàwọn àsìkò yẹn sọ ìdí yẹn tó ṣẹlẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam kí nìdí tó ti sọ lọ́wọ́ bá sọ pé ẹni dakhala al-janna ìtumọ̀ dakhala al-janna una bimaana anna salata albardaini hadain sababun min asbabi dukhul al-janna ìtumọ̀ ẹni yẹn tó bá lọ mí lè béèrè wípé ah kí láti wá kírun sí ma òun dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run òun kí àsùnbà lánàá òun dẹ̀ kí àsùrì náà wọ́n dẹ̀ sọ pé ẹni tó bá ti kí àsùnbà tó ti kí àsùrì dakhala aljanna yẹn kí ló tó kù mọ́ ẹbí ìmọ̀ ẹsẹ̀ tó bá wù ú láà kí sì túmọ̀ ẹ̀ nìyẹn ìtumọ̀ ẹ̀ ni wípé bó o ṣe rí òun ó lè jẹ́ sábàbí nínú sábàbí tó lè gbé ìwà aljanna ọlọ́run lè wù mọ́ ọ̀la níjọ́ gbọ́dọ̀ alqiyama tó bá sì wù ó lè má wù mọ́ ọ̀la ṣùgbọ́n nínú tọ́lọ̀ lè wù mọ́ wọn tó bá lè túmọ̀ pé bá ti kásùn bá ti kásùn dákàlẹ̀ jáná ó ti wà ní jáná kó má ṣe nǹkan kan mọ́ kì í ṣe ìtumọ̀ ènìyàn o ìtumọ̀ ẹ̀ ni wípé nínú tọ́lọ̀ ń lè wò mẹ́dàlá tí ó sì sọ yìí pé máa lọ inú àlìjẹ́nà ọ̀kan ni kéèyàn mójútó ìrun sọ̀látùl asri wà sọ̀látùl fajr níparí عنه أي عن أبي موسى العشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم òjíṣẹ́ ọlọ́run tí kàkẹ́lẹ́ máa bẹ̀rù sọ pé ìdá mẹ́rìndọ̀lẹ̀ abdu àwòsáfàrọ́ kùtìbà lahu mithlu ma kana ya'malu muqiman sahiha rawahu bukhari. òjíṣẹ́ ọlọ́run muhammad sallallahu alayhi wa sallam òní ìdá mẹ́rìndọ̀lẹ̀ abdu tí ẹ̀rú sọ ọlọ́run tó bá sàárẹ̀ àwòsáfàrọ́ àbúwà lórí ìrìn àjò kùtìbà lahu mithlu ma kana ya'malu muqiman sahiha. dèédé láàdá tá a máa kọ̀ fún lórí tó bá ṣe nígbà tó ń bẹ ilé tó lálàáfíà òun náà là á máa kọ̀ fún nígbà tó ń ṣàárẹ̀ àti nígbà tó ń bẹ lórí àjò kí ni tó máa hadith yìí òun ni pé téèyàn bá ń ṣàárẹ̀ ó rí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó máa ń ṣe ò lè má láǹfààní àti lè síbẹ̀ mọ́ ò lè pa ìrun orí pààrùn jẹ̀ máa jẹ ẹ ti pèrún báyìí ó ti ti lè mọ́ lásìkò kódà ẹsẹ̀ ló fẹ́ràn wa ọwọ́ sick wọ́n wá ń pè wọn àti ètí lè jáde gan ó di sọ̀rọ̀ fún ọ arábìnrin fọkànbalẹ̀ sígbà tó lálàáfíà ṣùgbọ́n èyí fi ṣeré ọlọ́run ni ẹ sì máa kọ́ ládàá pọ́ kírun jọ̀mọ́ ẹ máa kọ́ lẹ̀ fún tó ń ti pínu nínú nítorí pé kí ni okùnlẹ̀ ti lómi lámù okùnlẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kò sí fún wọn tó ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o àbí ẹni tó wà lórí ìrìn àjò tó yẹ wípé tó bá wà nílé yóò tìláwà Quran lẹ́yìn ṣubú yóò ṣàfikàr yóò tìláwà Quran yóò gba àwẹ̀ Monday yóò gba àwẹ̀ Thursday ṣùgbọ́n lórí ìrìn àjò kò tiẹ̀ ráyè àti ẹ̀ ti ṣe tìláwà bóyá business ìrìn àjò business ló bá lọ mẹ́ẹ̀ káṣù bá àtàbí àwọn ọ̀nà ọ̀yà wọ́n ti kọjá ń dé o ẹ̀bọ̀dì ti fọ́n pẹ̀rẹ̀pẹ̀ òun náà kò tiẹ̀ ráyè máa ṣe tìláwà àfikàr ti máa ṣe ànábì ọlọ́run ó máa kọ́ ládàá pé ó ka Qur'an ó ṣe àtikáàrò yẹn lọ́wọ́ mọ̀kànlá dáhàlẹ́ fún torí pé ìdámà kana muqiman gbà tó ń bẹ́ẹ̀ létí ò sí lórí ìrìn àjò kì í fi nǹkan yẹn sí kílò kì í fi ṣeré. rawahu Bukhari Imam Bukhari ló bu hadith wa hadith ilé ìta àfikán yìí ẹ̀kọ́ tí ń kọ́ wa òun náà ni pé gbogbo àtà bá ti wà ní abarapá gbogbo àti apá ti báyìí ká ṣe púpọ̀ kó dìgbà tí sẹ́yìn kó tó dìgbà tí kò ní sàlàáfíà nítorí wípé bílẹ̀ ṣe ń sún tílẹ̀ má bọ́jọ́ sí ń gorí ọjọ́ náà là ń dínkù ọ̀kan náà jọ̀gbọ́n ó ní innal jadidayni idha mastawlaya ala al-jadid adnayahu lil-bila ó ní tí nǹkan méjì kan tí bá ń lọ nǹkan ẹyọ kan tí ń lọ tí ń lọ tí ń lọ lójoojúmọ́ nǹkan ẹyọ kan yẹn yóò mọ́ lára lápèjúwe o gbé irin kankalẹ̀ ẹ̀ wá méjì gbà ẹ̀ méjì gbà irin ẹyọ kan yẹn yóò padà mọ́ lára tó bá yá kí ló gbà lérò pẹ̀lú nǹkan tuntun méjì òun òun náà ni al-laylu wan-nahar ọ̀sán ń lọ lórí rẹ̀ ilẹ̀ ń sú ó ń lọ ọ̀sán wá ilẹ̀ ń sú méjèèjì ń lọ ala nafsin àdìnàyìn ìbínà ìlìfànà sòyẹn túmọ̀ sí wípé gbogbo àwọn nǹkan tó lábara pa tó lè máa ṣe tó bá yá agbára lè má lè fẹ́ ṣe nǹkan yẹn mọ́ ṣùgbọ́n àwọn èyí tó ti ṣe nígbà tó ráyè tó lálàáfíà ọlọ́run ò ní ẹ máa kọ́ ládàá rẹ̀ lẹ̀ fún bí ìgbà tí ń ṣe nǹkan náà ni sólè ìwádìí kó yẹ wá wípé o gbúdọ̀ wá túláàsì ara rẹ lágídí láti ṣe nǹkan tágbára rẹ ò gbé mọ́sálẹ́ ọjọ́ nìkan tó máa ń gbà wọ monday thursday ọwọ́ wà lórí ìrìn àjò yẹn wá ní ọ́ lára gan ọwọ́ ni ah òun pa á jẹ wọ́n ṣàgbàlá gidi ni arábìnrin mọ̀dà rẹ̀ làm ṣe bí gbàtọ̀ wà ń létò la ọmọ ń gbà fílẹ̀ mẹ́gbà wọ́n máa kọ́ ládàá kó gbalẹ̀ fún ọ sọlọ́run jẹ́ pé bẹ́ẹ̀ bá ṣe gbàgbọ́ yẹ ẹ̀sìn bẹ́ẹ̀ bá ṣe mímọ̀ sí náà lèyẹn ṣe máa ń gbádùn ìdẹ̀kùn tí ń bẹ nínú Islam ṣùgbọ́n ẹjọ́ ọba nímọ̀ ẹ̀ mọ̀ ah torí ìrìn àjò òun wà bí ìsìn láìláì òun tún gbà ní àrọ́wà máa ní kò ní ìdíkò gbà fílẹ̀ ṣèbí ládàá lọ gbọ́ gbà ànábì ní ọlọ́run kọ ládàá yẹn lẹ́fà tó gbígbà tó wà nílé tó wà lábarapá ọmọ ìṣe nǹkan yẹn ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí nínú àwọn ṣe olóore ètò ẹ̀ka mójú tó ká máa lo ìṣẹ̀mí wa kí ìṣẹ̀mí yẹn mọ́kà máa waste bí ìṣẹ̀mí àwọn èèyàn ṣe ń waste lẹ́nu ẹlòmíì bó ṣe lo ọjọ́ ìní rẹ̀ lórí ẹ̀ṣẹ̀ orí ẹ̀ṣẹ̀ ló jí sí gbogbo ọ̀sán rẹ̀ orí ẹ̀ṣẹ̀ ló fi lò alẹ́ rẹ̀ yìí náà lórí ẹ̀ṣẹ̀ náà ló wà yóò tún sùn lórí ẹ̀ṣẹ̀ náà ló tún sùn lé tó bá tún dọ̀la yóò tún jí sínú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ló ń ṣe ń sẹ̀mí ayé rẹ̀ nìyẹn so kí ló dé tí wò ó ń sẹ̀mí ayé tiẹ̀ lórí bó sì máa ń lékún nínú iṣẹ́ olóore tó fi ní ládá lọ́dọ̀ ọlọ́run nínú àwọn àǹfààní tí wọ́n máa ń wà ń bẹ̀ ni pé ìmọ̀lẹ̀ máa ń wà nínú ẹ̀mí èèyàn nínú ìdùnnú àlùbáyájà wọ sòrò ìwọ náà wọ́n máa dùn kọ́dà kọ́ máa lò lọ inú wọn máa dùn lórí bó ṣe ń lo sẹ̀mí ẹ̀ wọ́n máa rí wípé ó máa rí ìnáyà ọlọ́run àkíyèsí ọlọ́run ìkàkùn ọlọ́run ó máa fi ìyẹn nínú sẹ̀mí ẹ̀ pé ọlọ́run bá fi ọ ọlọ́run bá pàtàkì rẹ ọlọ́run wà fákọ̀ rẹ ó fi ó ṣe dé kòńgẹ́ ṣe olóore pàápàá jùlọ bí kò ṣe wáyé nísìn haram lẹ́nu mi sàn jẹ́ lọ́jẹ́ gbogbo ntọ́lọ́wọ̀n fẹ́ yóò lọ́wọ́ tẹ̀pọ̀ fún ọ atẹ́gùn yóò fẹ́ síbẹ̀ wọ́n dẹ̀ sanwó wọ́n dẹ̀ gba owó yẹn yóò lọ́nà ẹlòmíín bẹ ó ti mú ìsìnkú yẹn pẹ̀lú nǹkan mi tí ò da ọ̀rà sínú ọkọ̀ rẹ ọkọ̀ rẹ ó bá bàjẹ́ òun ti gba owó ìwọ ń sunkún òun rẹ́rìn gbogbo oríṣiríṣi àwọn nǹkan báyìí ẹ̀yọ́ lọ bẹ̀rù ọlọ́run ẹni tó bá bẹ̀rù ọlọ́run ò lè ṣe bẹ́ẹ̀ nítorí pé ìsẹ̀mí ń lọ kò dúró dẹnìkan ìta bá ń ṣe nínú ìsẹ̀mí yẹn ló ṣe pàtàkì kì í ṣe pé mo ti di ọmọ fourteen years mo ti di ọmọ seventeen years kí ló fi seventeen years yẹn ṣe tó fi wá wọ́ọ̀tì tó ń celebrate eh, papa at seventy papa at seventy ṣé wà fún ológógóró ó mú ògógóró wọ seventy years yẹn kí lè ń celebrate ẹni tó gbọ́dọ̀ bá kú ìyá ọlọ́run lọ́jọ́ so kò wọ́ọ̀tì celebration nítorí yẹ kó gbìyànjú léèrè ni pé kí ló fi ẹ̀mí ìṣẹ̀mí ìyẹn bó ṣe gùn tóun kí ló fi ṣe oore wo ló fi ṣe èèyàn wo ló tara rẹ̀ sóríire pẹ̀lú seventy years tó lò láyé kàkà tó fi rí èèyàn àwọn èèyàn tó ti ẹlòmí ọlọ́run lọ́mọ èèyàn tó ti pa ọlọ́run lọ́mọ iye tó ti kú bá nínú fifty years tó lò láyé ṣòdí yìí tó fi jẹ́ pé tóòkù alkhair àwọn ọmọ ọmọ ẹ̀ṣọ́ bẹ̀rẹ̀ ká àti máa lò ó. lọ́nà tá a fi máa lékún nínú iṣẹ́ olóore àbúrò àwọn Allah subhanahu wa ta'ala kó fi wá sọkò ń gẹ́yẹ iṣẹ́ olóore wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallam taslima subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh الله